ní báyìí tí aago mẹ́wàá òwúrọ̀ tó ti rò kìdí láti lè ṣe ìlérò àmì òjìjà yípo one zero one point one akọ́tún ètò alfik fil islam ọ̀nà olùṣètàn tí ọmọdé sí ti gbọ̀yìn pẹ̀lú ọ̀làdùnní bèlò. منتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين atún kí ẹ̀yin olùgbọ́ wáyé pé atún dìjọ kó ojúmọ́ atún dìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkùnrin àlèfíkì òfìlẹ̀ Islam lẹ́yìn tí Al-Madina Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógbọ̀nsọ́ tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ abẹ́ Allah kí ó túnbọ̀ wọn bá a fi ṣàlékún dáadáa àti àgbéga rere tó fi má ìtẹ̀síwájú alálùbáríkà fún wa insha Allah ọ̀làdùnní dolo ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣà àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sà ìbílẹ̀ láwọn ọ̀pẹ́ tí màá kọ́ máa fi ṣíde òun lè tó wá láti ọ̀dọ̀ broda yusuf abdullah nísàlẹ̀ general lọ́gbọ̀nsọ wọ́n ní èèyàn jẹ́ ọlọ́jà oníbàárà kan wá rajà tó tó one thousand five hundred naira ó wá sọ pé one thousand lòun ò san láti fi sanwó ọjà tí òun rà yìí àmọ́ tó bá jẹ́ pé old note ẹni òun bá fẹ́ san òun ó san one thousand five hundred naira lásán pé pípé ǹjẹ́ ilé yóò bá òfin ṣẹ̀ríà ẹ̀sìn islam mu ní ìgbà tí ọlọ́jà náà sì ń wò pé bọ́yá kó wọn tàbí kọ́ máa tà tó ń ṣe méjì bẹ́ẹ̀ ẹ ẹlẹ́ẹ̀kejì ìbéèrè wọn ni pé wọ́n ní látàrí bí ìjọba ṣe ní ká máa kó old note lọ sí àwọn ilé ìfowópamọ́sí báńkì báyìí fi gba new note jáde àmọ́ nítorí bí àwọn èèyàn tó ń kó odun òtí lọ sí báńkì ṣe pọ̀ tí wọ́n sì ń to àtòkù dórógbó àwọn kan wá ń àpòròchì èèyàn yìí pé tọ̀ àwọn lè ra àwọn lè ràn yàn lọ́wọ́ o láti ra owó lọ́wọ́ èèyàn bí kí wọ́n ra one thousand naira ní eight hundred naira wọ́n ra five hundred naira ní four hundred naira wọ́n sì ra two hundred wọ́n ra five hundred naira ní one fifty wọ́n ra wọ́n ra two hundred One year a one fifty la wọ́n ra two hundred náà so wípé ǹjẹ́ eléyìí náà ọba òfin ṣẹ̀ríà ẹ̀sìn Islam wọn bí eléyìí ó jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni èyí tí ó wá láti ọ̀dọ̀ brother abdulnafi láti US wọ́n ní ẹnìkan sọ pé òun gbọ́ wàásì kan láìpẹ́ yìí níbi tí wọ́n ti ṣàlàyé pé allahu subhanahu wa ta'ala ọ̀là náà ẹni tí ó bá ń fúnni lówó èlé àtẹni tó ń gba owó èlé àtẹni tó ń kọ sílẹ̀ àtẹni tó jẹ́ ẹlẹ́rìí wọ́n ní ẹni náà wá ń béèrè pé ṣé kìí ṣe pé ọ̀rọ̀ náà ó ṣe mọ́yàn lára látàrí bí èèyàn ṣe ń kó lọ sí báńkì tó ń ti pé àníyàn wípé mo lọ kówó pamọ́ ló wà lọ́kàn ẹni yàtọ̀ sí àníyàn rìbá àwọn báńkì làwọn sì máa ń lẹ bó ṣe tọrọ bó ṣe ṣíṣì bó ṣe kọ́bọ̀ mọ́ owó téèyàn bá kó lọ sọ́dọ̀ wọn bóyá ní oṣooṣù àbí ní ìparí ọdún bó tilẹ̀ jẹ́ pé àdíṣẹ́ náà lẹ̀ mọ owó yìí wọ́n ní àwọn máa fi ń ṣe sọ́dá kọ̀ náà ní tẹ́lẹ̀ láìsí ìran kan ládàá pé ṣùgbọ́n ṣé làánà ń ṣe kò ní ṣe lórí èèyàn lórí bẹ́yàn ṣe ń kó lọ sí báńkì ìpé kan báyàn kó pamọ́ ẹ jẹ́ kí n darúgbà وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أني ترى أجا 1500 نيرا لدين wọ́n ní owó tuntun tó wọ́n bá fi sanwó yẹn one thousand ló wọ́n san hmm. àmọ́tẹ́yìn bá fẹ́ gba owó tí ìjọba ti ní òun fẹ́ yí padà one thousand five yẹn ló wọ́n san. Hmm ẹni ṣe léyìí tọ́ ẹ̀yin náà bìrọ̀ ẹ̀yin léyìn tó pé yín kẹta ọjà one thousand five ní one thousand hmm. tó bá ti mọ̀ pé pé yín tí wọn ò sì ní pé yín tí wọn ò ní pé yín ló pò nù hmm. tí wọ́n fi one thousand san one five fún tínú rẹ̀ ń dùn sọ lópin ìgbà tí èèyàn bá ti jẹ́ni tó gọ̀ bẹ́ẹ̀ hmm. sọ kí ni tó burú bẹ́ẹ̀ torí pé owó ti tẹ́lẹ̀ àtowó tuntun eléyìí tí wọ́n ní àwọn fẹ́ fi pààrọ̀ rẹ̀ bákan náà lágbára wọn rí lópin ìgbà tí ọjọ́ tí ìjọba dá fún ti tẹ́lẹ̀ ọ̀bá ti pè. sòkè á lẹ wọn fẹ́ fi one five fi gba one thousand sí ẹ̀yìn bá ti mọ̀ kó pé yín kò bùkátà kẹ́ béèrè. bákan náà wọ́n ní nígbà tó sọ pé àwọn èèyàn pọ̀ jọjọ nílé ìfowópamọ́ níbi táwọn èèyàn ti fẹ́ lọ pààrọ̀ owó ti tẹ́lẹ̀ sí tuntun tí èèyàn bá wá rẹ́ni tó fẹ́ báyàn ṣe lọ́nà ìgboro pé kàkà kọ́ lọ́ọ́ sí báńkì kọ pẹ́pẹ́pẹ́ ń bẹ̀ kọ́ mọ́tò wọ́n fi ọgọ́rùn-ún mẹ́jọ náírà gba ẹgbẹ̀rún kan lọ́dọ̀ rẹ̀ hmm. wọ́n sì máa fi ọgọ́rùn-ún mẹ́rin gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lọ́dọ̀ rẹ̀ wọ́n sì máa fi ọgọ́rùn-ún kan àbọ̀ gba àpò kan lọ́dọ̀ rẹ̀ wọ́n ní sẹ́lẹ̀ yìí náà ni wọ́n ń pè léyìn lópin ìgbà tí ọjọ́ tí ìjọba tó fún owó pinnu lòun ó fi gbà dà tó jọ wọn bá ti pè àtòhun àti tuntun tí wọn ní ń bọ̀ tá àti ìrí dáadáa hàn bákan náà ni wọn jọ rí hmm. ọkàn ojú kan lọ torí ẹ ọ gbọ́dọ̀ fi àpò kan gba àpò kan dín kọ́bọ̀ ọ hmm. gbọ́dọ̀ fi àpò méjì gba àpò méjì dín tọrọ hmm. torí pé n tó ti dín yẹn èlé ni wọ́n ń pè lábẹ́ òfin ṣẹríya torí tẹlẹ yìí tó bá wá dijọ́ tí ìjọba lòun ọgbà owó ti tẹ́lẹ̀ yìí mọ́ sọ́dọ̀ má ti pé kò sí nǹkan tó burú tó bá kó tákàdá ti tẹ́lẹ̀ ń jáde tẹ́nìkan wá máa fi àpò kan kó fi máa gba àpò márùn ti tẹ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ á hmm. sọ pé tẹ́tà lásán lọ tà fún wa hmm. nígbà téèyàn ta lébẹ́lì búrẹ́dì Hmm, so ńlọ jẹnjẹn torí pé kò jówó máa ń jọ hmm. ẹni pé a ti máa ń sọ tipẹ́ pé owó tákàdá tà ìké sowó so pépà lásán ni hmm. so ṣùgbọ́n gbogbo ìjọba kọ̀ọ̀kan ló gbé agbára wọ pépà tìlú tiẹ̀ pé káwọn èèyàn máa ná bí owó nítorí wúrà àti fàdákà gangan lówó ṣùgbọ́n kò rọrùn rírí kọ́pọ̀ débi pé yóò fi kárí gbogbo èèyàn ọwọ́ wọn bá tó bá sì wọ circulation tí àwọn èèyàn ń fi ń bára wọn ṣe wọ́n lè tìtorí rẹ̀ máa para wọn. so nítorí góòlù kì í ṣàwàdà mm. bẹ́ẹ̀ náà ni silver kì í sí àwàdà mm so ìdí ni tí gbogbo ìjọba àlùkò kan fi gbàgbára wọ pépà tá a náwọn yìí hmm. lópin ìgbà tí ìjọba bá ti sọ pé wọn fara mọ́ kí wọn ná mọ́ síbẹ̀ yìí náà rí ibi sẹ́ńtì tákàdá máa ń yàn lọ́wọ́ báyìí hmm. sòyọ́ padà di tákàdá porongodo hmm. nítorí tó bá di tákàdá porongodo tí ìjọba ò gbà mọ́ tí báǹkì kankan ò gbà mọ́ tó bá wà ní ilé tẹ́nìkan ló ń fẹ́ rà lọ́dọ̀ rẹ̀ kì í sowó ní rà lọ́dọ̀ rẹ̀ máa ń jọ yẹn pépà lásán ní rà lọ́dọ̀ rẹ̀ ẹnìkan àti wò pé séye tó gbà ló fọ̀. eléyìí ìjọba ti ṣe jẹ́. wọ́n ní àwọn gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó sọ pé anabi sallallahu alaihi wasallam sọ pé la'ana Allahu akila riba wa mukilahu wa katibahu wa shahidai wa qala hum sawa anabi sallallahu alaihi wasallam ó ní Allah ó lànà ẹni tí ń jẹ́wọ́ rìbá àti ẹni tó fúnni jẹ àti ẹni tí ń kọ́lẹ̀ àti àwọn ẹlẹ́rìí rẹ̀ méjèèjì ó sì sọ pé gbogbo wọn jẹ dọ́gba nù làánà ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ báwo wá làwọn táwọn ń kówó sí báńkì pẹ̀lú àníyàn pé àwọn ń kówó pamọ́ tó sì jẹ́ pé gbogbo èlé yòówù tí iléeṣẹ́ ìkówópamọ́ yìí bá fi lé owó àwọn làwọn máa ń wọ́nà láti bọ́ lọ́wọ́ rẹ̀ hmm. táwọn ò àkọ́kọ́ ni pé gbogbo mùsùlùmí tí ó bá kówó sí báńkì àbí wọ́n bá sanwó sí báńkì tí ó bá fi sílẹ̀ sí báńkì ó láníyàn wípé ńṣe ló fi sí báńkì yẹn nítorí káwọn ẹni tí máa lọ owó gbà máa ní lọ́wọ́ hmm. àwọn tí máa wá ń fọ́lé ẹ ní gba owó tá a bá ní hmm. wọ́n mọ̀ bá láǹfààní àti lè débi tówó rẹ̀ wà. Hmm. ìbẹ̀rù kówó ọmọ di ti yóò di jíjí ni ló mú ọ fi owó rẹ̀ sí báńkì àníyàn tó nìyẹn. so kìí ṣe pé báyọ̀ fẹ́ lọ kówó pamọ́ ló kọ́ pòǹkówó pamọ́. o fẹ́ fi owó rẹ̀ pamọ́ sí báńkì nítorí yìí Hmm. òun fi ń wá ìṣọ́ àti ààbò fowó yìí kọ́ mọ́ bàdí tí wọ́n jì mọ́ lọ́wọ́. so tó bá ṣe báyẹn insha Allah àwọn àwòsàn àwùjọ yín le àbí ò le hmm. àwùjọ wa gbẹgẹ o lórí délé asòfò kò sí tó burúkú kówó pamọ́ bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn yẹn hmm. ṣùgbọ́n wàá máa wá ṣe àkíyèsí gbogbo tọrọ gbogbo kọ́bọ̀ gbogbo sísè eléyìí tá a máa sọ pé ń lé lórí owó rẹ yẹn a máa kọ àkọọ́lẹ̀ rẹ tó bá yẹ lójúlówó owó tiẹ̀ tó kó bẹ́ẹ̀ àbí wọ́n bọ́ san síbẹ̀ òun náà lọ́jọ́ owó tiẹ̀ gbogbo tó bá lé lórí rẹ o wà á gbà towó towó rẹ ṣùgbọ́n ilé yẹn hmm. wà á bọ́ lọ́wọ́ rẹ̀ hmm. pẹ̀lú pé wà á fi ṣe nǹkan kan nínú àwọn nǹkan tó ṣe rí pé ó ti mọ̀ pé bọ́ọ̀ ṣe tẹ́lẹ̀ náà kò sí ládàá ń bẹ̀ hmm. torí làwọn olùmọ̀ sọ pé bí kò fi gbẹ́ gọ́tà àbí kó o fi kọ́ ilé ìgbọ̀nsẹ̀ fáwọn èèyàn hmm. kó o fi ṣe nǹkan kan eléyìí tó ṣe kékeré ṣe pọ̀ kó léèyàn lọ́wọ́ wọ́n tún máa dúpẹ́ fún ọ wọ́n tún máa ṣàdúrà fún ọ. Hmm. torí tó bá fi bá fi ránjẹ fẹ́nìkan hmm. àbí ó bá fi ra omi fẹ́nìkan àbọ̀ bá fi dáṣọ fẹ́nìkan lọ́rùn àwọn máa ṣàdúrà fún ọ ní pé àìṣe kìnnìkan wọ́n sì ti mọ̀ pé ní ṣe yẹ kò ní ládàá kankan lórí rẹ̀ mọ́wùlẹ̀ tiẹ̀ Hmm. sọ ibi tí ojúdò tó parí sí ládùúgbò yín tó mi ò fi dé ní odò hmm. àgbẹ̀ láti bẹ̀ kó fi dódò. Hmm. bákan náà ilé ìgbọ̀nsẹ̀ ẹ mọ̀ pé ilé ìgbọ̀nsẹ̀ pọ̀ láwùjọ wa tó ọkàn wá àwọn àdúgbò kan tí ò ní ilé ìgbọ̀nsẹ̀ ni bó ṣe yàrá mẹ́ta ló lè kọ́ bí mẹ́fà ló lè kọ́ bó sì tún gbẹ́sẹ̀ láńgá bẹ́ẹ̀ náà tí gbẹ wọn máa jábọ́ sí so olúwa ẹlẹ́dàá wa ó ti rí i pé ó ti bọ́ lọ́wọ́ owó nù so eléyìí ni nǹkan tí ó fi èlé tó bá lé lórí owó rẹ̀ yẹn ṣe. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá àsìta gbangba tí a mọ̀ sí hudan wa bushra lẹ́yìn tó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la òde inshallah ọ̀la tí í ṣe ọjọ́ kẹtàlá oṣù rọ́jàb fourteen forty four ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe wẹ́kú ọjọ́ kẹrin oṣù kejì twenty twenty three bàkàtà bíyà inshallah láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní alimọ̀dínà center tó wà ní pápá abẹ́dẹ̀ lógbómọ̀ṣọ́ ibẹ̀ náà ni yóò ti wáyé àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n àti gbọ́ ní ìtẹ̀síwájú tíra mọ̀ pẹ̀lú àkòrí ìyàtọ̀ tó ń bẹ àwọn ta ni sàlàfíyà àwọn wo sì ni ahlùsùnà àkòrí nù àwọn wo ni sàlàfíyà àwọn wo sì ni ahlùsùnà inshallah ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ òní yóò wáyé sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì wọ́n dá lẹ́kọ̀ọ́ àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ bákan náà hudan wa bushro yóò wáyé nílùú àbújá ní sunday àkọ́kọ́ sunday àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò máa wáyé yóò oṣù rọ́jà fourteen forty four AH ìjírọ̀ kalenda, tó tún ṣe wẹ́kú ọjọ́ karùn-ún oṣù kejì twenty twenty three bàkàtàbíyà ní mok plaza mosjid èrè àtẹn gàríkì nílùú Àbújá òun náà ni yóò ti wáyé inshàlá àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n àti gbọ́ báyìí nílùú àbújá àti agbègbè allah yóò sì ṣọwọ́ ẹnìkọ̀ọ̀kan ju ìgbà náà lọ lẹ́ẹ̀kan sí hudan wabushọ ti ògbómọ̀ṣọ́ ní alimọ̀dínà center yóò wáyé lọ́la aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ pẹ̀lú àkórí àwọn ní sàlàfíyà àwọn sì ní ahlùsùnà inshàlá kí a fi sọ́kàn àwa tí a bá sì gbọ́ ká sọ fún àwọn tí wọ́n àti gbọ́ allah ṣe rọrùn fún wa inshàlá ẹ lórúkọ yín o aleykum salaam wa rahmatulahi wa barakatu wo kàn gbẹdín pé. hamza abdulkola láti abidjan. ìbéèrè yín. àti àwọn ok. hello. hello. ah ìbéèrè mi ni pé alo alo sàwọn àlè. aleykum salaam. ìbéèrè mi ni pé lóṣù mọ tó kù five minutes tí wọn fi pe irun sọláàtì. Mm-hmm. wọn máa jáde kó nílé láti máa lọ sí mọ́ṣáláṣí láti lọ sí sọ́lá gbọ́n ìgbà tí mo wà ní àmọ́ gbọ́ tí wọ́n pe gẹ́gẹ́ bá ti dé mọ̀ tó tàbá lọ sí mọ́ṣáláṣí ó ní àkàrò sí abọ́lọ́mọṣẹ́ láti pe láti tàbá lọ sí mọ́ṣáláṣí mm-hmm. àmọ́ nígbà mo wà lójú ọ̀nà mo gbọ́ tí wọ́n pe sọ́lá ṣé màá máa ṣe àkàrò yẹn ni màá tún máa tẹ̀lé olùpẹ̀nu ni àbí màá ṣe ìpínlẹ̀ màá máa tẹ̀lé olùpẹ̀nu. so ìbéèrè mi ti mọ̀ ní fún àwọn ìpàgọ́ yẹn. alhamdulilayi wọ́n ń pèsè láti lọ òun sì ń lọ sí mọ́ṣáláṣí ọkàn òdì kan lọ́wọ́ hmm. wọ́n máa ṣàdúrà lílọ sí mọ́ṣáláṣí wa sì máa dání tí ń pèpè fún sọ́láàtì wa máa dá lọ́rùn lẹ́ẹ̀kan náà tó bá wá ṣẹlẹ̀ pé o lè ṣe méjèèjì papọ̀ ẹ jẹ́ pé dá ẹni tí ń pèpè fún sọ́láàtì lọ́ǹtàn tó wá ṣàdúrà lílọ sí mọ́ṣáláṣí lẹ́yìn rẹ̀. ẹ jẹ́ kí n mú ìbéèrè ilé wa tó jẹ́ ìbéèrè kejì brother Abdul Nafi láti US wọ́n ní. Ni tí a bá ń ṣe sọ́lá lọ́wọ́ àwọn Allahu àtúbárú tí a máa ń ṣe é pé ó máa ń dàbí ẹni pé ó máa ń yàtọ̀ sí èyí tí ìmáàmù àtàwọn ìmáàmù mi máa ń ṣe ní ìgbà tí wọ́n bá fẹ́ ṣe Allahu akbar èyí tí wọ́n fi jókòó ìjókòó ìgbẹ̀yìn láti ṣe àtàṣáhùd tó gbẹ̀yìn fi sálámà wípé ǹjẹ́ ó ṣe déédéé báwọn àbí tóònù kankan náà intonation kan náà ló yẹ kó máa bá wa àbí ṣé kò sí láìfi ń bibẹ̀ téèyàn bá ń ṣe òpin yà láàrin rẹ̀ fáwọn ọmọ múlá mà. alhamdulilayi kò sí òfin kan nínú ṣẹ̀ríyà nínú èyí tó sọ pé bákan ló ṣe allahu akbar kan hmm. yàtọ̀ sọ́kan so ṣùgbọ́n nǹkan tí ṣẹ̀rí àtọ́ka sí ni pé àwọn Allahu Akbar tẹ̀ ń ṣe nígbà tẹ̀ ń lọ rúkú ọ̀ hmm. èyí tẹ̀ ń ṣe nígbà tẹ̀ ń lọ forí kanlẹ̀ èyí tẹ̀ ń ṣe nígbà tẹ̀ ń gborí sókè èyí tẹ̀ ń ṣe nígbà tẹ̀ fífẹ́ jókòó yẹn gbogbo àwọn ń pè ní àwọn Allahu Akbar lati padà láti ibì kan kan so o sì ní dákẹ́ orígbà tó bá tó ṣiṣẹ́ nǹkan o túmọ̀ sí Allahu Akbar tó ṣe láti dúró lọ sí rúkọ kò ní gùn léyìí tó ṣe láti dúró lọ sí ìforíkanlẹ̀ hmm. nítorí pé ńgbà tó bá tó foríkanlẹ̀ tán ibi tó ń ti ń bọ̀ tó fi hmm. ibi tó ti ń so ǹjẹ́ wàá ń béèrè ni pé ǹjẹ́ tá a bá fẹ́ wá jókòó sáàkì Allahu Akbar hmm. so eléyìí kò sí òfin kan tó ní kò ṣe bẹ́ẹ̀ hmm. kò sì sófin kan tó ní kò má ṣe bẹ́ẹ̀ so èyí tó dáa jù náà ni pé bọ́ǹsì ń ṣe Allah, Akbar Allahu Akbar Allahu Akbar yẹn náà ní kò má ṣe hmm. so tó bá ṣẹlẹ̀ pé àní àtẹ̀lé irú ìtàwọn yẹn máa ń ṣe lásà tí làdáni ọkọ̀ máa gbóhùn sókè ta ike kọ̀ bá súnà mu lópin ìgbà tó bá ti ń gbóhùn ìmáàmù so ìmáàmù àwọn èèyàn sì pọ̀ lẹ́yìn rẹ̀ bóyá wọn àní mọ̀ pé ó ti jókòó fún tashahud hmm. so tí ó bá lo ohun tí ó jẹ́ pé wọ́n dá mọ̀ pé òun ti jókòó à ń bẹ Allah kó má burú. ìbéèrè umu abdullah láti us bákan náà wọ́n ní ṣé zakati wọ ilégbè tí èèyàn ń yágbé táwọn èèyàn ń yágbé lọ́nà tó ṣe pé ó yẹ kí wọ́n máa san bíi ẹgbẹ̀rún mẹ́ta náírà three k lápẹ̀rẹ̀ nu o àmọ́ tí èèyàn sọ pé kí wọ́n máa san ẹgbẹ̀rún kọ̀ọ̀kan náírà láti fi ṣe ìdẹ̀kùn fún wa ìbéèrè wọn míì àyọkùnmọ́lá ohun tún ni wípé wọ́n ní àwọn ọ̀ràn tí mọ́ ní pàtó oṣù tí àwọn yọ zakat lọ́dún tó kọjá àmọ́ àwọn ń wò pé bóyá oṣù kejì àbí kẹta ẹni yóò jẹ́ àwọn wá fẹ́ bẹ̀rẹ̀ pé báwo ni àwọn ò ṣe ṣe àbí oṣù wo ni àwọn lè yọ zakat fún ti ọdún yìí èyí tó gbẹ̀yìn ìbéèrè wọn wọ́n ní ẹnìkan ó ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni lẹ́lòmíì tóun náà ẹnìkan tóun náà tún wá jẹ́ ṣíà ọwá lọ bá yí pé kọ́ máa bọ̀ káwọn máa fi ẹ̀kọ́ ẹ̀sìn islam yé lẹ́ni tó ẹ̀sẹ̀ gba islam yẹn wá sọ pé rárá o wọ́n ti ní kó wọn máa súnmọ́ gbèrígbèrí ibi tí ṣíà bá wà ṣíà tó wá lọ bá ẹni tó ẹ̀sẹ̀ gbẹ̀sìn islam yìí wá ń béèrè pé kí ló ṣẹlẹ̀ gan kí ni ṣíà kí ló dé tí ṣíà ṣe lè máa súnmọ́ ìwọ́ tó ẹ̀sẹ̀ gba islam àbí ṣé ọ̀nà kan sí kejì ń bẹni tí ṣíà fi yapa sí ojúpọ̀nà ẹ̀sìn islam kí òun náà lè bá a mà bí òun yóò ṣe yẹ̀bá tó bá jẹ́ pé ojú ọ̀nà ànùbá ni. alhamdulilayi ilé dání tẹ fi háyà eléyìí tó ṣe pé ẹgbẹ̀rún mẹ́ta ńlá yẹ kẹ́ máa gbà lówó fífi rẹ́ǹtì hmm. wọ́n á ní kí máa ṣe ẹgbẹ̀rún kan láti fi ìdẹ̀kùn bá wọn wọn á ní sẹ́rù owó tẹ̀ ti ṣe dẹkùn fẹ́ni tí ń san láti pìlẹ̀ yìí sótún bùkátà kẹyọ zakati rẹ̀ bẹ́ẹ̀ ni ó bùkátà kẹyọ. Hmm. ẹ̀yin lẹ́mọ tẹ́ rí lọ́bẹ̀ tẹ́ fi wá ru ọwọ́ tẹ́ fi ní kí wọ́n máa ṣe gbẹ̀rún kan dípò ẹgbẹ̀rún mẹ́ta. Hmm. owó tẹ̀ ń pa lórí ilé yìí wọ́n fi kún àwọn owó yín lásìkò tẹ́ máa ń yọ zakati bá tó yọ zakati wọn lápapọ̀ hmm. sọ eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ́rin wọn láwọn ọ̀rántí ìgbà táwọn yọ zakati lẹ́sìn ìgbà tẹ́ yọ zakati lẹ́sìn àìrántí rẹ̀ ó yẹ kí ẹ lè rántí rẹ̀ ìgbà wọlé kọ́kọ́ jólówó láyé hmm. ìgbà tẹ kọ́kọ́ jólówó láyé ńlá nílò hmm. so tẹ bá ti mọ ìgbà tẹ kọ́kọ́ jólówó láyé irú ọjọ́ àbóṣù ọjọ́ oṣù tẹ ti kọ́kọ́ jẹ́ olówó láyé lẹ́ẹ̀ma yọ zakat hmm. èyí tàbá nínú sọ́ọ̀bù zakat jẹ́ mílíọ̀nù méjì àti ọgọ́rùn-ún mẹ́rin náírà so lèyàn ní tó fi máa yọ zakat kápò nílẹ̀ ní tí wọ́n pè ní ọjọ́ kejìlá nínú oṣù Rajab ẹ kọ déètì tò nílẹ̀ hmm. ẹ ní yẹn lónìí hmm. tó bá di ọjọ́ kejìlá nínú oṣù Rajab tọdún tó ń bọ̀ tẹ́ bá sẹ̀mí dìgbà náà hmm. ẹ wàá wòye ẹ ní lápò so tó bá ká ní ṣọ́ọ̀bù lọ́jọ́ yẹn ẹ yọ a jẹ́ pé owó yín ti wọ zakat ṣùgbọ́n ẹ̀ lówó lọ́dún yìí tẹ̀ fi lè yọ zakat. Hmm. tó bá tún di ọdún tó tẹ̀lé lé yẹn ọjọ́ kejìlá oṣù rọ́jàbù náà lẹ́tùn wo iye tẹ̀ bá ní. Hmm. so tó wo yín bá ká ní sọ́ọ̀bù lọ́jọ́ náà ẹ̀ yọ zakat rẹ̀ ọjọ́ tẹ kọ́kọ́ jẹ́ olówó lọ́jà látẹ́sí máa mọ̀ síro ìgbà tẹ́ máa yọ zakat yín. Hmm. so wọ́n lẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ gba Islam so àwọn kan táwọn jẹ́ ṣíà àwọn wá pè pé kó tún wá darapọ̀ máwọn ṣíà. Mm so wọ́n á sọ pé wọ́n ti ní kí wọ́n máa rìn ní gbèrígbèrí ṣíà bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ rìn ní gbèrígbèrí ṣíà hmm. hànú lásán ni gbogbo nǹkan míì tó bá ti tako islam eléyìí tó dá lórí sunna nabi muhammed sallallahu alayhi wa sallam nítorí ẹ kò bá jẹ ṣíà kò bá jẹ anything nǹkan míì tó bá ti tako sunna nabi sallallahu alayhi wa sallam hànú ni hmm. so ìwọ ṣẹ̀ṣẹ̀ gba islam ni o ti bùkátà pé kọ́ máa ṣẹ̀ṣẹ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ rẹ gẹ́gẹ́ fún ọ rẹpẹtẹ fún ọ lórí kíní jẹ́ ṣíà hmm. sunna ni kò gbìyànjú láti mà ìsìláàmù tó gbà yìí kọ́ ọmọ súnà nàbì sallallahu alaihi wasallam pẹ̀lú ẹ̀ hmm. eléyìí ní túmọ̀ sí pé ọ̀fẹ́ ṣe ìsìláàmù gidi. Hmm. ẹ lórúkọ yín o. mo kà ló kọ mi bá láti Ìbàdàn fáyín kà. ìbéèrè yín wàlẹ́kùn sálàmù tìǹà. ẹ̀ ń gbẹ́ bèèrè lọ́wọ́ àwọn dòkítà wa pé ojú wo ni ìsìláàmù fi wo ẹni tó jẹ́ pé onímọ̀ nípa ẹ̀sìn tó wá ń ṣèdájọ́ lórí ẹ̀ fún yàn. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six orúkọ yín o ò ti já. ojú tí islam fi wò ó náà ni pé ẹnikẹ́ni tí ò bá nímọ̀ nípa ẹ̀sìn tí máa ń sọ nípa rẹ̀ ọ̀daràn gidi ni hmm. ó sì ti dá ẹ̀ṣẹ̀ ńlá sọ ọ̀kan nínú àwọn kaba ìròdùnà àwọn hmm. ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé wọ́n tètè sọ ní di olórí búláyà àti lọ́rùn hmm náà ni an taqulu ala Allahi ma la ta'lamun hmm. kẹ́ ẹ máa sọ nípa Allah ǹjẹ́ ẹ̀ mà nípa rẹ̀ hmm. ẹ̀rọ pé láwùjọ tiwa ayé gbolẹ̀ ọgbọ̀lẹ̀ hmm. so gbogbo ẹni tí ó mọ̀ nípa ẹ̀sìn rárá rárá rárá àwọn náà kó aṣọ ẹ̀sìn wọ̀ wọn làwọn sọ nípa ẹ̀sìn ni ló fà ló fi jẹ́ pé ìsinmi lọ́nà pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ láwùjọ wa gan. Hmm. so ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lé nílé kí ó ti pẹ́ ẹlòmíín sá nílé kí ó ẹlòmíín kí ó yẹn lọ kọ jáde kò yé hmm. kódà ẹlòmíín lọ kọ lókèrè ó dé kò yé. so gbogbo orú wọn náà àwọn náà sọ pé àwọn báyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn gbogbo wa náà làáfà. Hmm. so eléyẹn fa ọ̀pọ̀lọpọ̀ síni lọ́nà wọ́n fa ọ̀pọ̀lọpọ̀ síni lọ́nà nínú òfin ṣẹ̀ríyà ní téèyàn kódà gan nísìn ebi béèrè àti dáhùn là ń ṣe yìí nísìn lábẹ́ òfin ṣẹ̀ríà ká pé wọ́n béèrè béèrè kan tí èèyàn máa ń parí ṣèyàn wá dáhùn ìdáhùn yẹn wá ṣe déédéé hmm. èèyàn sì mọ nípa rẹ̀ hmm. àti àwọn padà lọ síwádìí èèyàn rí hmm. kó ṣe déédéé o bùkátà kọ́ ọmọ forí kalẹ̀ kó ń fún Allah lórí pé ah ń mọ nípa rẹ̀ mo sì wá dáhùn ó sì wá ṣe déédéé ah Allah mo dúpẹ́ fún ọ àlọ́ daràn ló tún ti jẹ́ láti ìgbà tó ń mọ̀ ń parí ọ̀gbọ́dọ̀ sọ. Hmm. sòkè ṣeré lẹ́sìn kì í ṣeré lẹ́sìn àmọ́ ibi táwọn èèyàn bá ti máa báwo ni nǹkan ti ṣe lóòrìn bóò ló ṣe lóòrìn tó hmm. ẹ̀rí tí wọ́n máa lúgbà rẹ̀ bí wọ́n ti ṣe fẹ́rẹ̀ tí bí wọ́n ti bí ti ṣe bá mu hmm. lórúkọ pé táwọn aṣọpá àwọn ọmọ ń tàwọn náà ni tí wọ́n ọmọ ńjẹ́ ọmọ ńjẹ́ ó sì mọ nípa rẹ̀ ó gbẹnu rẹ̀ lọ́wọ́ gbẹnu rẹ̀ ń dédé síbi má ti àwọn èèyàn lọ́nà. ẹ lórúkọ yín o. Hello, salam alaikum. Wàlẹ́ sàlámù alaikum. Láwùjọ ní ajé ń pè. Náà Ṣamsílẹ̀ ló ń láti lọ ní. Ìbéèrè yín. Yes sir. Ẹgbẹ́ afẹ́bẹ̀rẹ̀ náà ṣe kò wá pé kí ni ìdájọ́ ẹni tí ó gbàwẹ̀ ní country kan ìgbà tí ó wàá fi travel dé another country àsìkò tí wọ́n ń ṣínú lọ́wọ́ ni ó débẹ̀ kó dẹ̀ ju bíi three hours six hours lọ nígbà tí ó jẹ sàúrù ní country tó ti kúrò. Okay ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó bá wa ṣiṣẹ́ táwa fún lówó látara pé bóyá ó jẹ́ old note tó wá sọ pé òun ò gbà àdẹ lówó mi lọ́wọ́ wá lọ láì gbowó yẹn kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹ̀. alhamdulilayi ẹni tí ó travel láti country kan lọ sí country mi dájọ́ pé wà tó débẹ̀ yẹn kò ì tí ì ju wákàtí mẹ́ta lọ sígbà tó jẹ sàhùwà ìlànà àsìkò sínú tító níbi tó lọ yẹn hmm. kò dájú pé kọ́ńtírì kan wà bẹ́ẹ̀ láyé hmm, hmm. kò sí nítorí pé <laughs> láàrin ìdókè bó ti wọ bàálù lọ sọ̀kalẹ̀ nísìnyí bíi China ni wọ́n ń lọ láti Nàìjíríà so ìgbà tí ìwọ jẹ sàárì ní nàìjíríà láti láago mẹ́fà kù ogún ṣẹ́jú ìlọ jẹ so àsìkò tó wá dé china sí ọba pípa àwọn tó ti ń jẹ míì adúrú wákàtí tí wọn náà ṣe nù bàálù kó tó hmm. di kó débẹ̀ kó sí ẹlẹ́yìn wọn pè ní sọ́ọ́lù ìfìtìrọ̀bì hmm. ìbéèrè pé àìbá àmọ̀tọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò lè hmm. ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé ìyẹn ní pọ̀ tọ́ ní kíkẹ́ tó máa fẹ́kù ọ̀tọ̀ ní kẹ́ ẹ máa lé ayé tẹ̀ ń gbé náà kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò síbi tẹ́ fẹ́ lọ bẹ́ẹ̀. Hmm. ṣọ́jà pé wákàtí mẹ́ta sígbà tí wọ́n jẹ sàárì wọ́n ti ń sínú wákàtí mélòó lọ́wọ́ á lò nù bàálù lẹ́yìn <laughs> ìjà bó ti ṣe jẹ́ àmọ́ hmm. nǹkan tí ó yẹ kẹ́ ṣe ń béèrè ni pé hmm. lápèjú ẹ̀yin gbéra kúrò ní nàìjíríà ẹ lọ sí orílẹ̀-èdè bòmí so wákàtí márùn-ún lẹ lò nù bàálù ẹ sì mọ̀ pé tó bá jẹ sàárì ní aago mẹ́fà kó ogún ìṣẹ́jú at least aago mẹ́fà kò gún ìṣẹ́jú lòún wọ̀ ní nàìjíríà hmm. lápèjúwe àrí wákàtí méjìlá hmm. ṣùgbọ́n gbà tẹ́yìn wọ bàálù yẹn láti nàìjíríà lọ síbi tẹ́ lọ yẹn ẹ lo wákàtí márùn-ún nínú bàálù hmm. sísọ̀kalẹ̀ tẹ́ sọ̀kalẹ̀ ní orílẹ̀-èdè ibi tẹ́ lọ yẹn so ọgbọ̀n ìṣẹ́jú sígbà yẹn ni lásìkò sínú tó hmm. wákàtí kan sígbà yẹn lásìkò sínú tó hmm. wákàtí méjì sígbà yẹn lásìkò sínú tó hmm. ètò túmọ̀ sí pé báyà wákàtí mẹ́fà péré lẹ́sìn ṣe sùyàm lọ́jọ́ yẹn dípò wákàtí méjìlá tẹ̀bá sí nàìjíríà báyà wákàtí mẹ́jọ péré lẹ́sìn ṣe sùyàm lọ́jọ́ yẹn dípò wákàtí méjìlá tẹ̀bá lò nàìjíríà sọ eléyìí kò sí wàhálà ń torí ìdájọ́ yẹn ti di tìlú tẹ̀ dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tẹ́ ń bá ń padà bọ̀ so báyà àsìkò tẹ́ gbéra sí nkú wákàtí kan tí wọ́n fi sínú nílùú tẹ́ ti gbéra hmm. ẹ̀wọ̀n ń bọ̀ wá sí nàìjíríà gbàtẹ́ dé nàìjíríà ó ń kú wákàtí méje ká tó sùn <laughs> ẹ fara mọ́ torí pé ìdájọ́ yìí ti di ti nàìjà ọjọ́ rẹ̀ ti fi jẹ́ ẹni pé sùyàm lábẹ́ òfin ṣẹ̀ríyà hmm. wọn ò dé máa go hmm. nítorí sọ́mọ́ ni àlùfáàjà rí yọ òórùn wọ̀ náà. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. Orúkọ mi ni Abduljalil láti Ajá. Ìbéèrè yín. Ẹjọ́ ìbéèrè mi ó pín sọ́nà méje. Mhm. Alákọ̀ọ́kọ́ ni pé ó ní mọ́sìkì bàtà tó máa ń pè wọ́n níbi ọ̀dọ́ wa. Hmm. So, àwa discover tí àṣẹ bíbẹ́ àwa discover pé ibi kíblà tó nǹkan ní ẹ̀kọ́ máa kọjú kọ àti kí dànù ọlọ́ ẹ̀kọ́ máa kọjú kọ bọ̀ kò ní kí dànù kọjú kọ so àwa tẹ̀ láti sọ fún imam wípé àkíyèsí báyìí báyìí báyìí la ṣe bọ́n gbọ́dọ̀ máa máa sọ fún wa ni wípé ẹ bá ṣe ń kírun bẹ́ẹ̀ nìyẹn dó àwọn náà gbàgbẹ́ ọ̀gbà tí bàbá àwọn ṣe àwọn ṣe àkọ́kí pé bá ṣe ń kírun bẹ́ẹ̀ nìyẹn so àṣà láti kọ̀ọ̀kí àwọn jọmọ́ pé àwọn kìíní yóò ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ́ wọ́n gbà so létárọ̀ sábà fẹ́ kírun a máa rí pé wọn ò fèjì kígbà ẹ̀ ṣé ká máa kírun bẹ́ẹ̀ ni àbí ká máa kírun ní mosque another mosque. Eh, hello báwo lẹ́yìn ṣe mọ̀ gẹ́gẹ́ pé kò eh, alikibla yẹn kò kò ṣe déédéé. number one ni pé eh, number one ni pé awo tóun ti ń yọ mm-hmm. number one kò kò ń ṣe ibi tóun ti ń yọ twenty and six number two ni pé a lè tún lo half àwọn orí fún mm-hmm. láti lè fi check. so. ibi tí wọ́n ń kọjú sí yẹn ṣé wọ́n kọjú wọ́n kọ̀yìn rẹ̀ wọ́n kọ̀yìn sí ibi tí òun ti ń yọ ni wọn ò tiẹ̀ wọn ò kọjú síbi tó wọn kọ ẹ̀gbẹ́ síbi tó ti yọ wọn kọ ẹ̀gbẹ́ síbi tó bí ẹ̀rù ẹ̀hẹ́ so ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹlẹ́ẹ̀kejì ni wípé ó ní ẹnìkan tó ṣàlàyé nǹkan fún mi nípa ọ̀rọ̀ kádàrà àti mm-hmm. àrẹ̀mọ so wọ́n sọ wípé there was a day wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ ní ọjà bá nìbàdàn wọn ní pé ìmáàmù àtàwọn eléégún so eléégún yẹn wá ń tà láti sọ fún ìmáàmù yẹn pé kọ́ máa kí wọn ní mọ́ọ̀sì yẹn ṣe bí àwọn fẹ́ gbégun jáde ìmáàmù wa ní pé tó bá yẹ pé ọlọ́run wa sọ fúlàlà pé àwọn á kí wọn bẹ but the following day òun ni eléégún yẹn wá kú so bàtà wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìmáàmù wípé ẹ wá pé eléégún yẹn ti pè ìmáàmù wa ní ìmáàmù wa sọ wípé àwọn òun ṣe láhìláhìlá lọ́wọ́ mi lọ kójúmọ́ tó mọ́ sí nǹkan tí wọ́n fẹ́ béèrè ni pé ṣé láìlá ìlànà one million ló pa eégún rẹ̀ àbí kádàrà kádàrà tí kò lóore gbé ẹ pé eégún yẹn máa kú ní ọjọ́ ọjọ́ tó ti yé ó ti yé ó ti yé. alhamdulilayi tó bá dájú pé mọ́ṣáláṣí tẹ̀ǹtì ń ṣe sọ́lá wọ́n hmm. bá jẹ́ pé gbẹ́ làwọn kọ sálùkébìlà hmm. ìpàkọ́ ni wọ́n kọ sálùkébìlà hmm. kò sí tàbí ṣùgbọ́n àti ìmáàmù àtàwọn tó tó lẹ́yìn rẹ̀ wọ́n gbọ́dọ̀ yí kébìlà yẹn padà síbi tó kébìlà lódodo nítorí pé olúwa ẹlẹ́dàá wa kò fìgbà kan gbà fún wa ká ṣe sọ láti láì kọjú sálùkọ́bìlà àyàfi tó bá kí náfìlà là ń ṣe hmm. lórí nǹkan ọ̀gùn eléyìí tó ṣe pé ibikíbi tó bá kọjú sí lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ dojú rẹ̀ kọ́bìlà níbẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ ibikíbi tó bá kọjú sí kò sí wàhálà ń bẹ fa ẹ̀yìn ma tó wọ́n lò fẹ́fẹ́ mẹ́ wọ́n jù lọ́ àwọn olùmọ́ni ọ̀kan nù tẹ̀síìrì ayà yẹn ni hmm. àmọ́ tó bá rí pé sọ láti ọ̀ràn yẹn là ń ṣe ní mọ́ṣáláṣí ọ̀ràn àyàn ní kí mọ́ṣáláṣí wa kọ́kọ́ jù sálùkọ́bìlà eléyìí bá ìmáàmù wí ọba àwọn máàmù tí ń bẹ lẹ́yìn rẹ̀ ọba àwọn wí so ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi yanjú rẹ̀ àtẹ̀yìn àti ìmáàmù àtàwọn jàmá yẹn torí à ń bẹ ọlọ́ kọ́mọ̀sí ẹnì kankan wa lọ́láṣẹ dànù nígbà tẹ́ ń bá ti ń kọjú síbi tí kì í ṣe kọ́bìlà àṣedànù ìgbára gbóná lásán ìyẹnsọ̀ láti yan ọmọ já sí nítorí pé mo dúró mo tẹ̀ mo forí kanlẹ̀ lásán kọ́ ni wọ́n ń pè ń sọ̀la àfi ká tún mójútó àwọn májẹ̀mú tí máa jẹ́ ọlá làáfíà hmm. tá a bá ti kùnà láti mójútó àwọn májẹ̀mú yìí àṣedànù lásán lọ́rọ̀ èèyàn máa já sí. Hmm. wọ́n ní pé nílùú kan pé ìmáàmù kan àtàwọn eléégún pé wọ́n jọ ń fa wàhálà á sì hmm. wọ́n á ní ìmáàmù wa ló ń ṣe la ilaha illallah wa mílíọ̀n so eléégún wa gbẹ́mìí mi lọ́jọ́ kejì náà má bó ṣe jẹ mọ́ kádàrà <laughs> ìbéèrè yẹn bó ló ṣe jẹ mọ́ kádàrà ọjọ́ kú kálukú ní òkú hmm. ọjà pẹ̀lẹ́ nìkan àbọ̀ ọjà pẹ̀lẹ́ nìkan hmm. ọjọ́ tí kálukú òkú ní òkú ẹnìkan ṣépè fún àbí ò ṣépè fún hmm. ọjọ́ kú kálukú ní òkú ẹnìkan ṣàdúrà kan lé olórí kò ṣàdúrà lé olórí nítorí pé walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha Allahu azza wa jal kò ní lọ ẹ̀mí lára nígbà tọ́jọ́ kú rẹ̀ bá pé ẹ nínú àwọn zikiri tọ́lọ́lá jù ní la ilaha illallah wa ṣùgbọ́n la ilaha illallah tá a kò ní zikiri tọ́lọ́lá jù yìí hmm. ní ìgbà tí ọba ti gbé gba ọ̀nà tí sẹ̀ríà ò ní kó gbé gbà hmm. àbò fòǹkà tí olúwa ẹlẹ́dàá ò fi sí àbánabi sallallahu alaihi wasallam ò fi sí dájúdájú la ilaha illallah àtọ̀nsọ náà yóò tún di àdádálẹ̀. sẹ̀ríà hmm ìlọ́fà ló fi ṣẹ́gun ọ̀tá rẹ̀ bídíà náà nù hmm. bídíà náà nù lábẹ́ òfin ṣẹ́ríà ṣe hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ hmm. ah, ìbéèrè kan bẹ́ẹ̀ ń bí tó ṣe pé wọ́n ti bèrè tẹ́lẹ̀ náà ṣùgbọ́n síwájú gbà náà ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wà síta gbangba tí a mọ̀ sí húdà àwọn àbúṣọ lẹ́yìn tó máa wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan inṣàlá yóò tún wáyé ní sátọ̀dẹ̀ ọ̀la tí í ṣe ọjọ́ kẹtàlá oṣù rọ́jàb fourteen forty four ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe wẹ́kú ọjọ́ kẹrin oṣù kejì twenty twenty ní alimọ̀dínà center pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ láago àárọ̀ gẹ́gẹ́ pẹ̀lú àkòrí àwọn orin sàlàfíà àwọn ni ahlu sunna àwọn ni salafiyya àwọn ni ahlu sunna òun ni àkòrí Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣà àwọn náà ni wọ́n sì wọ́n dára lẹ́kọ̀ọ́ bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wáàsí gbangba tí ó máa wáyé ní gbogbo sunday àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé nílùú Àbújá inshallah ní plaza masjid area ten gariki làbújá láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ tí í ṣe ọjọ́ sunday àìkú ọ̀túnla tó ṣe wẹ́kú ọjọ́ kẹrìnlá ọjọ́ ọjọ́ kẹrìnlá oṣù rọ́jà fourteen forty four ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ karùn-ún oṣù kejì twenty twenty three bàkàtà bíi alago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní mog plaza masjid area ten gariki nílùú àbújá asheikh dr sharafdin gbadebo ọrọ́jì aláṣẹ àṣẹ ìdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lùgbọ̀nsẹ̀ àwọn náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ inshallah ìgbélé tí ó wà níbí o ní pé nínú àwọn tó ti pè wọlé sórí ètò yìí náà ni wọ́n ní ìbéèrè kan bẹ táwọn béèrè ni pé ẹni tí bá ní ṣiṣẹ́ tá a fún lówó iṣẹ́ pẹ̀lú old note mm-hmm. tó wá lóhùn ọgbà. ẹni tó bá mi ṣiṣẹ́ tá a fún ní owó iṣẹ́ pẹ̀lú owó tí à ń ná lọ́wọ́lọ́wọ́ báyìí mm. wọ́n wá lòun ọ̀fẹ́ àti kẹ́ fún lówó tuntun eléyìí tí déètì tá a máa ná ò tí ì pè àmọ́ a lè máa ná lánàá lẹ̀ mm. so ẹ̀yin ọ̀wá lè ta lè máa ná lánàá lẹ̀ wọ́n léyìí tí àsìkò tí ò tí ì jó tàn òun ò ní gbà ọwọ́ mm. abínú ọwọ́ lọ bẹ́ẹ̀ láì gbowó èèyàn máa fi gbogbo ìgbà pé ipò owóṣẹ́ rẹ̀ wà ńlẹ̀ o èèyàn hmm. ọ̀jẹ́ wo rẹ̀ o hmm. owóṣẹ́ rẹ̀ wà ńlẹ̀ o èèyàn ọ̀jẹ́ wo rẹ̀ o hmm. ẹ sì fi sọwọ́ sáwọn ẹni tí ọba bá yín fún ẹ fi sọwọ́ sáwọn ẹni tí ọba yín fún nítorí pé kọ́mọ̀bà lọ jẹ́ pé ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ tí ẹ kú tòǹtà ìtì fi ẹ̀tọ́ rẹ̀ sọwọ́ sí lẹ́lẹ́ ìjẹ́bù ti ṣe jẹ́ lẹ́yìn náà kájọ yé wa nínú ìwà tí ó takò wọ̀ làjú òun náà ni káwọ́ ti máa fòpin sí nǹkan tí òpin ò tí ì dé bá so lẹ́yìn takò ọ̀làjú hmm. ìjọba tó lóun fẹ́ yíwó padà hmm. kò ní nǹkan kan ṣe owó tà ná hmm. àmọ́ òun lòún rí pé òun fẹ́ yí padà òun fẹ́ fi rẹ́kọ́ọ̀dù kan lẹ̀ kó òun tó lọ kọ̀bá kọ̀bá níyìnlá kọ̀bá má níyìnlá òun fẹ́ fòpin sówó ọ̀dà wa fi déètì sí èmi sì lè wá pé déètì tọ̀dọ̀ tèmi kúrú sí tìjọba àdéhìí tèmi ò gbọ́dọ̀ kúrú sí tìjọba máa ń bá mówó débi tí mo ti fẹ́ náà tí wọ́n bá gbà lọ́dọ̀ mi mo lẹ́tọ̀ọ́ láti fẹ́ jẹ́ onítàn náà sùnjọba hmm. nítorí ẹ kí ni sọ pé ní gbowó ń sí ìyẹn sì ni máa fọwọ́ ara rẹ̀ bá ẹ̀tọ́ ara rẹ̀ jẹ́ hmm. so nítorí ẹ ọjọ́ tí wọ́n fún owó yẹn kò tíì pé wọ́n tún ti fi kún gan hmm. so wọ́n tún fi kún díjọ́ kẹtàdínlógún oṣù yìí so kí ni wàhálà níwọ̀n àti wá sọ pé àti fi ẹ̀mí ò ní gbà mọ́ àwa sọ ayédèlé mọ́ra wa lọ́wọ́ gbowó sẹ́ẹ̀rẹ́ kó fi wá nǹkan jẹ owó òsì ń lù tó nǹkan kò tún akọ owó síyàn lọ́wọ́ bébí <laughs> yorùbá náà lọ sọ pé àkọ àpò là á kọ. owó àyàkùnrin <laughs> là tó bá tún wá fi ránṣẹ́ síyàn pé kó bá wọn fi jí sẹ́fọn tó bá tún kọ̀ ńkọ́ tó bá kọ òun jẹ kọ kàgùn sọ́dọ̀ rẹ̀ kọ kọ dànù lọ́wọ́ ara rẹ̀ hmm. àmọ́ ti kó lọ́wọ́ pé ẹ̀yin ọsàn oṣù rẹ̀. ẹ lórúkọ yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. tí o kàn abdullahi lórúkọ mi láti lẹ́kì. ìbéèrè yín. làm ìbéèrè mi ló bá pè é lójó ó ń wù mí láti san sin olóńgbò but wife mi ò like it. Mm-hmm. ẹlẹ́kejì ìkan nínú bírọ́dà mi wà tó yẹ pé wọ́n ṣe òṣèlú ìmúdẹ̀ ti rí bẹ́rẹ̀ pé òṣèlú ò dáa so àwọn sọ fún mi pé ìyá àwọn bá gbé àpótí ìdìbò wípé tí mo máa sọ fún àwọn pé mi ò ní lọ dìbò fáwọn ẹjọ́ kí ni kẹtí yẹn lè ọkọ̀kọ̀ eh, àwọn fẹ́ sin olóńgbò ìyàwó rẹ̀ hmm. kò fara mọ́ àwọn hmm. onírọ̀rùn gini rọ̀rùn ẹ̀yẹ tí yóò bá mú nǹkan kan wọlé kátà ìpè sẹ̀rí àgbà wọlé hmm. àmọ́ ìyàwó rẹ̀ ń wò pé ìgbé òun pẹ̀lú rẹ̀ kò ní lárinrin mọ́ hmm. tí nǹkan bá ti wọlé hmm. èwo ló pàtàkì jù láàrin ìyàwó àtolóńgbò. ìyàwó ni. tọ́wọ́ torí de eléyìí báyìí kó mójútó ìyàwó rẹ̀ sàn ju kó gbólóńgbò wọlé lọ ṣẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́. lẹ́yìn náà ẹ̀gbọ́n rẹ̀ ń ṣòṣèlú ó ní kó wá bọ̀ ń ṣe kò sí túláàsì ní gbogbo eléyìí so ìwà ọ̀faramọ́ wọn imú yàn túláàsì sí ṣẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six orúkọ yín o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. ẹ kàrún sókè alonso láti Port Harcourt. ìbéèrè yín. ó ṣẹlẹ̀ pé mo ń ṣiṣẹ́ ní k company kan hmm. mo dẹ̀ ti ń ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀ pẹ́ for like four to five years nísìn. so recently mo discover pé ó ní nínú àwọn ingredients tá a fi ń ṣe kéèkì ó ní kan tó máa ń tó máa ń àti ẹlẹ́dẹ̀ náà ti ṣe kínní yẹn mo dẹ̀ ṣe mọ́ sẹ́yìn and then sometimes náà wọ́n máa fi wọ́n máa gba special order wọ́n lè fọ́tí sí títí wá ní ká decorate ẹ̀ àwa kò máa decorate àwa kò láǹ fọ́tí sí là ń ṣe ah, gbogbo nǹkan bẹ́ẹ̀ so máa fẹ́ mọ̀ bóyá nǹkan tí mo make owó tí mo make ń jìbà ṣé àlá ni àbí aram tàbí kí mo lè ṣe. alhamdulilayi má tó ṣe pé ṣáájú kó tó di lónìí tó mà kò mà tẹ́lẹ̀ hmm. so gbogbo owó tó ń pa tẹ́lẹ̀ yẹn olúwa ò ní bí ọ́ nípa nǹkan tó mà hmm. so ṣùgbọ́n láti sin lọ ẹ̀kọ́ wá sẹ́mi hmm. ìwọ kọ́ ló ń fi ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ sínú kéèkì ìwọ kọ́ ló ń fọtí ló ń fi kún tó ń fi ṣe kéèkì ṣùgbọ́n ọ̀la ń dẹkọrétẹ̀. <laughs> ẹni tó dẹkọrẹ́tì ẹ mm. ọtí wa mi àtẹlẹdẹ tó ń torí délé yìí ọlọ́ tó pèsè iṣẹ́ yẹn fún ọ yóò pèsè iṣẹ́ eléyìí tó jẹ́ halal mm. yóò pèsè rẹ̀ fún ọ inshàlá láìpẹ́ láì jìnnà. inshàlá amiin ìbéèrè lẹ́yìn wọ́n ní ǹjẹ́ òfin ẹ̀sìn Islam fara mọ́ kí obìnrin tó ní àwọn ọmọ bíi méjì mẹ́ta tó sálà àwọn ọmọ ní kúkúrèdè ṣé òfin ẹ̀sìn Islam fara mọ́ kó dókòwò ṣíà kalẹ̀ láti ra ṣíà fún àwọn ọmọ nípa mímọ dá owó pamọ́ sí iléeṣẹ́ kan léyìí tí àwọn ọmọ yóò lẹ́tọ̀ọ́ sí gbígbà rẹ̀ lọ́jọ́ iwájú nígbà tí wọ́n bá pé ọdún méjìdínlógún. alhamdulilayi kò sí nǹkan tó burú nínú kí ẹ bá àwọn ọmọ ra Eh, wọ́n ti kékeré bá wọn ra ìpín ìpín ìdókòwò láwọn iléeṣẹ́ tí máa ń tà lópin ìgbà tó bá ṣe pé irú iléeṣẹ́ tí ń ta ìpín ìdókòwò yẹn nǹkan tí wọ́n ń tà ntọ́jẹ́ halal ni kì ṣe haram. Hmm. ẹ sì wádìí fínífíní gẹ́gẹ́ bí béèrè bàbá tó béèrè tán nìsín wọ́n hmm. má lọ jẹ́ pé kéèkì tí wọ́n ń fẹ̀yìn lásán sí kí wọ́n má jẹ́ pé nǹkan míì tún wọ̀ yàtọ̀ hmm. sẹ́yìn. sòǹgbà ọjà nílé iṣẹ́ wọn tó dáa ní tí ọ̀dà kò fún ṣẹ̀ríà hmm. gbogbo àwọn ọmọ náà lẹ́ẹ̀bàá rà ẹ ní ìràfẹ́ nìkan yàtọ̀ sẹ́nìkan hmm. torí pé bá a ṣe dẹ́rù iná là bọ̀ mà àwọn ọmọ kan wà tó ṣe pé nífẹ̀ẹ́ sí ju àwọn ọmọ kan lọ hmm. so àwọn èyí tí ẹ̀yàn ní wọ́n ti pe ayò àwọn èyí tí ẹ̀yàn ní pọ́ọ̀sì gbogbo wọn náà ní ọgbẹ̀tọ̀ wọn pérépéré tí wọ́n má béèrè pọ́ ni wọn sọ ìrà fún wọn kọ́ kárí Allah yóò sì fàlùbáríkà sí i níta ẹ̀ sẹ́yìn ńtọ́ dáa ni. Uh, zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight. Uh, ọ̀dà ẹ jẹ́ kí a wo eléyìí. ẹ lọ́kọ yín o. Salaamaleykum wa rahmatullahi wa barakatuh. Aleykum salaam uh, dọ́kítà. Hmm ọlọ́ọ̀bá làwọn yóò sì lè fà sí ìrọ̀ fún. pápá pọ̀ ọdún lọ. ìbéèrè wa ni pé ẹ̀bẹ̀ ká ló béèrè nǹkan lọ́wọ́ mi wá ní kẹ́ ẹ̀ ṣàlàyé fún un. Mhm. ọkọ̀ wa lè mi sí dáadáa mo wá ní kẹ́ ẹ̀ sọ ètò yìí. kí ni ìbéèrè yín ó kọ yín àtijọ́ sí pé. obìnrin tí èèyàn bá fẹ́ ní. bí ọjà pé èèyàn sì ń fi ojú sí lórí rẹ̀. ẹ lórúkọ yín o. Ẹ̀rọ sáwálẹ́kùn. Wàlẹ́kùn sọ́lá àwọn ọ̀rọ̀ ọ̀gbìn ẹ̀dín gbé. Orúkọ mi ni Sọ̀tì láti Ìkẹjà. Ìbéèrè yín. Mo fẹ́ bẹ̀rẹ̀ nípa pé wọ́n máa ń ní àwọn ìtọ́ ṣiṣẹ́ ní báńkì wọ́n máa ń lé sísẹ̀ wọ́n máa ń bá wọn tún sísẹ̀ mi ṣe. Mhm. Nígbà pé báńkì gbẹ́dẹ̀ ń gbé pẹ̀lú normal báńkì báńkì. So ìjẹ́ kò sí pé èèyàn ń jẹ ìgbà nínú pé èèyàn ń ṣe pẹ̀lú wọn pé ọ̀rọ̀ nígbà wọn ṣe wọn ṣiṣẹ́ mọ ohun kan tó ń gbé dàbí ṣiṣẹ́ àkọ́kọ́ ni. èkejì wípé obìnrin kan ó ti fẹ́ ọkọ mm-hmm. tí ọkọ rẹ̀ ó dẹ̀ níbi òun máa ti tiẹ̀ pẹ̀lú ó dẹ̀ ti bímọ. Mm-hmm. ṣé owó lẹ́tọ̀ọ́ sírú ìyá ẹyin bẹ́ẹ̀ kó máa ṣe sùúrù tí wọ́n sì sọ pé kó máa ṣe sùúrù tí ó lẹ́tọ̀ọ́ sí ẹni bẹ́ẹ̀ kó kó sì máa ṣe sùúrù gbà pé ọkọ ò wálé nǹkan ọ̀sìn kan tó yẹ kó ṣe ṣé ó máa ṣe sí náà ni àbí ó máa ó máa ti lọ́lẹ̀ ó máa rí. ó ti yé ẹ ló kọ yín o. àgbèrègbè àṣìṣe ní ṣùgbọ́n. láti bo láti bo. láti bo. ẹ lórúkọ yín o òtìjọ ó kọ yín. ẹ lọ. wọn ò gbọ́ wa o. ẹ lórúkọ yín o. ẹ lórúkọ yín. Ẹ̀lọ́ sọ́wọ́ alẹ́kọ̀ọ́ ọkùnrin lábàṣàtò. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ọjọ́ gbẹ̀ngẹ̀ dín pé. Àti àwọn olùmọ̀ wa lọ́wọ́ bá ọlọ́mọ yìí náà. Àmì ní ó kọ́ yín. Orúkọ mi ni Alábi UK. Nà mí bẹ́ẹ̀ ni. Orúkọ mi ni Abdulaziz láti UK. Ẹ ti mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ayé kan wà lórí tí ọlọ́run sọ pé tí àwọn tí àdégbòmọ̀ kẹfà bá sọ̀rọ̀ pé kí àwọn fáwọn máa para tí wọ́n máa jáde náà. Ǹjẹ́ a lè fi ayé yẹn a fi ṣe wọ́n pé tí àwọn olùmọ̀ bá ń sọ̀rọ̀ fún wa gbà láti dákẹ́ máa pariwo wọ́n á jẹ́ táwọn olùmọ̀ tó wá sọ̀rọ̀ yẹn tó bá wọ́n á ṣì wà lọ́nà ìjà àjẹsọ̀ láti bá ìbẹ́ sọ yìí kò rí bẹ́ẹ̀. kí ọlọ́mọ kẹfẹ́ ẹ mọ̀ nìyẹn. Hmm. alhamdulilayi tí wọ́n bá máa ń lo ọmọ irinṣẹ́ kan níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ tó ta kò fin ṣẹ́ríà ìjọ hmm. tọ́ lábẹ́ òfin ṣẹ́ríà kéèyàn jẹ́ni tí ọmọ bá wọn tún ṣe ọ̀dọ́ hmm. lábẹ́ òfin ṣẹ́ríà nítorí pé tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹ ti ṣe ìrànlọ́wọ́ pẹ̀lú wọn lórí àti takò ti Allah lórí àti jẹ́ ẹni tó ṣe pé yóò dìtẹ̀ mọ́fin rẹ̀ hmm. so ẹ máa rárá yín lọ lórí dáadáa ni ẹ sì máa rárá yín lọ lórí ìpáyà Allah hmm. so wọ́n ní obìnrin kan ń gbélé ọkọ ọkọ yìí ń fúnlẹ̀ máa kọ̀ rọrùn ọkọ tiẹ̀ lè má wàlé gan rárá rárá hmm. gbogbo yẹn wá ń pàrọwà fún pé kó ṣe sùúrù kó ṣe sùúrù ṣé kó ṣe sùúrù ni àbí kó yarí so kó ṣe sùúrù náà ni torí pé sùúrù kò sí ní tó ṣe tí ò jiná so ẹ̀yin wá bá wá ọkọ yẹn láwàárí ẹ bá ẹ bá wà kankan ẹ bá sọ ní sòdodo ọ̀rọ̀ kọjá wọn nídìí ìwà burúkú tí bá ń wù. wọn nígbà tá a rí nínú ayé alukur'an ya ayyuhal ladina amanu la tarfa'u aswatakum fawqa sawti nabi wọlé hó kẹjẹ wala tajharu lahu bil qawli kajahri ba'dikum ba'dan an tahbata a'malukum. ẹ má jẹ́ ni tí wọn máa gbé òun ní ga lórí tànàbí ẹ má je ni tí wọn máa pariwo bá sọ̀rọ̀. tóun ti yán wà lékè tiẹ̀ ǹdẹ má fọwọ́ ara yín bara yín ṣẹjẹ́ síbẹ̀ hmm. náà làwọn olùmọ̀ nípa ẹ̀sìn àwọn olùmọ̀ nípa ẹ̀sìn náà ó lẹ́kọ̀ọ́ tẹ́ fi máa bá wọn ṣe hmm. so olùmọ̀ nípa ẹ̀sìn tí ẹ bá ti fún lápọ́nlé tí ẹ bá ti fún ní ọ̀wọ̀ tiẹ̀ ẹ hmm. kọ́kọ́ ẹ̀ lè jọ́kan nínú àlùmọ́ ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ọ̀wọ̀ àpọ́nlé àti yìí tẹ́ máa fún ọ dá lórí pé ṣé olùmọ̀ lódodo ṣé ẹsìn fi yín mọ̀nà ni àbí ń sìn yín lọ́nà hmm. ẹni tí èso lùmọ̀ tí ọ̀dà nǹkan kan mà tí kàn gbà so lùmọ̀ wọ̀ hmm. kì í ṣe irú wọn náà ń sọ hmm. ẹni tó sì jẹ́ pé ó nímọ̀ lódodo ṣùgbọ́n sìn yín lọ́nà ni kì í irú wọn ni wọ́n ń sọ nítorí pé ẹni tí ń sìn yín lọ́nà yẹn kò yàtọ̀ sí àṣepọ̀n tókí wọn ni tá a fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ ìsìnà lásán lákà máa fi kún títí bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣèjà á ṣàkíyèsí pé sólùmọ̀ ni láti wọn ṣàkíyèsí pé ṣé ń fi wá mọ̀nà ni àbí ń sì ẹ jẹ́ kí n máa fi tó wa létí wíwá àti ìta gbangba húdà àbúṣọ yóò wáyé ní ọ̀la sátọ̀dẹ̀ ọjọ́ kẹtàlá oṣù rọ́jọ́ fourteen forty four AH ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe wẹ́fù ọjọ́ kẹrin oṣù kejì twenty twenty three bàkàtàbíyà ní alimọ̀dínà center àkọ́kọ́ awẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ pẹ̀lú àkòrí àwọn ni sàlàfíyà àwọn ni ahlùsùnà asheikh dr sharafdin gbadebo ọrọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá awẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ ni wọ́n sì mọ̀ dá alẹ́kọ̀ọ́ bákan náà hudan wabush bákan náà wá síta gbangba yóò wáyé ní ìlú àbújá ní plaza mosque area ten gariki nílùú àbújá láago àárọ̀ lọ́tìlá sunday inshallah ní àbújá ni ó ti wáyé asheikh dr sharafdin gbadebo rọjí náà ni wọ́n sì wọ́n dá a lẹ́kọ̀ọ́ kí allah kó ṣọ àjùwà náà lọ ọ̀làdùnní belo ló kọ́ mi ọjọ́ mẹ́jẹ ni láti parí inshallah títí gbaná asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.